or Lagos state kò sí case Sanwó-Olú ń bọ̀ ní next next a máa dúró next week lágbọ́dọ̀ lọ́nà sọ̀dà Sanwó-Olú ń bọ̀ ẹ má yẹ kí a máa wọn àwọn méjì ò síbẹ̀ tá a kọ̀ọ̀kan máa tẹ̀ fẹ́ owó tán sí. àwọn tẹ sọ pé tí labour àti PDP bá lè papọ̀ tọkọ tó collapse structure tó wọnú ara wọn bóyá wọn lè fi yẹn wọn fi bóyá wọn lè fi yẹn. mo bẹ̀ wọn kán máàjì. kán máàjì. wọn à ní débi kankan. tá a bá máàjì wọn á ní onídàá kan rú. <laughs> Eh, ṣé eh, ìgbà tọ́lọ́run bless eh, jẹ̀ńdọ̀ ṣe báwọn kan náà jọ bẹ̀rẹ̀ sọ́lọ́run bless àwọn àwọn ẹni àwọn kan wà tí dẹ́njọ́ náà jù lọ ìtí ò sọ ọ̀nà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kò sí bẹ́ẹ̀ fọ̀ náà kò sí wọn bẹ́ẹ̀. ní báyìí àbọ̀ ṣe lè wà lọ́jọ́ iwájú. àwọn lè wà lọ́jọ́ iwájú o ṣùgbọ́n báyìí báyìí báyìí kò sí flag wọn lókè ní Lagos State APC nìkan ló wà níbẹ̀. ní báyìí ariwo pọ̀ gan lẹ́kọ̀ọ́ ọkàn àwọn èèyàn ò balẹ̀ pàápàá àwọn olóṣèlú ẹgbẹ́ APC nípa àbọ̀ tó ń bọ̀ lọ́jọ́ sátidé yìí babájídé sanwóolu kí ni ìrètí àwọn ọmọ ẹgbẹ́ apc kí ni ìrètí àwọn èèyàn ìpínlẹ̀ èkó. sanwóolu máa wọlé èkó nìyẹn sanwóolu máa wọlé lẹ́kọ̀ọ́ sanwóolu máa wọlé. ẹ bọ nínú ìbò tó kọjá labour làwọn gbogbo èkó dìbò fún. ẹ ẹ ṣe rí àwọn nǹkan wà tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ ó wu ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ìṣe bóyá ọlọ́run máa máa fi jẹ́ <laughs> ọlọ́run ló ya that's finger of God ọwọ́ ọlọ́run nìyẹn láti ẹ láti jẹ ọlọ́run ló fagbára ẹ̀ hàn yes láti jẹ pé so that tá pé ẹ pé gbogbo àwọn youth especially àwọn obedient family um, many of them Lagos state náà wà and uh, I love it mo bó ṣe ṣẹlẹ̀ èmi láìkẹ́ yes because mo rí i pé ẹ máa tẹ bá wo tẹ bá wọn tó ṣẹlẹ̀ nínú ẹ̀mí ní time election yẹn ẹ máa rí i pé ẹ máa rí pé òótọ́ ọlọ́run rìn nínú election yẹn Mm. ọlọ́run rìn yẹ sítá pé Tinubu wọn ó wọlé lẹ́kọ̀ọ́ àwọn yóò tún lè bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kan ní arìngì ègbò arìngì ẹ̀lẹ́ṣà wọn. arìngì ẹni wà áfítà tán gbọ́ pé àwọn win kò àbẹ́sà ti win. kò síjà kò síjà kò dáa kọ́ ló bá kọ́ jẹ́. this first time this man is losing his own state which is kò sẹ́nibọ̀ ó dàgbó difficult fẹ́nibọ̀ láti máa jà kó òun jà so that mi ò rí nǹkan tó bá nínú yẹn ọlọ́run kan fi hàn Tinubu náà ni pé òun lọ́ba tó ń fi hàn sípò Hmm. ibi tó gbọ́kànlé ó lè má jẹ́ ti ẹ̀gbọ́n mo fẹ́ mú ẹ débẹ̀ sọ̀dọ̀ àwọn nǹkan tọ́lọ́run fi ṣe fún aṣíwájú ọlọ́run jẹ́ kí ààyè wà láti mọ̀ pé ẹ kí ó lè mọ̀ kọ́lọ́ aṣíwájú lè mọ̀ pé òtítọ́ òun ọlọ́run lòun rìn lọ́wọ́ kì í ṣe agbára ẹ̀ o ń ṣagbára Tinubu gbogbo mo ti mo ti ní kinní kan mo ti ní structure kò kán lọ́hùn. kò kán lọ́hùn tó bá ní structure tó bá fẹ́ tọ́lọ́ bá fẹ́ kó débẹ̀ tó bá gbẹ̀mí ẹ̀kọ́. ọlọ́run lágbára agbára ẹ má yẹ ká máa fi ọlọ́run wé nǹkan kan erastan ipò tèmi ipò tọ́lọ́run wà tẹ́ ẹ bá bá ọlọ́run pàdé níbẹ̀ mà pé ó kọjá pé ká máa sọ ọ̀rọ̀ ọlọ́run ká tẹ̀ máa fi ta yín lẹ́nu a máa máa sọ̀rọ̀ ọlọ́run ká máa fọ ọlọ́run wé agbára mìíràn gan ó ti ó ti ó ti. decision ọlọ́run ju political structure àti Tinubu lọ. Ah, ah, ah, ó ju gbogbo agbára ó ju alágbára tó kù lọ kí la máa fọ ọlọ́run wé ọlọ́run à ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ ẹ tó ń ṣílẹ̀kùn ọjọ́ tẹ́nìkan ò lè tì. Hmm. alágbára ẹ alágbára ti ń pe alágbára ayé ránṣẹ́. Hmm so that it's beyond amẹ́ríkà tábà ń compare wọn gan ẹ̀sẹ̀ láńdá tó fẹ́ yà á méjì yẹn àwọn méjì wọn ní flag flag wọn sí nínú ẹ̀mí gan. àwọn méjì wo. pdp and uh, labour party lagos. dàpẹ́ abíọ́dún flag méjì ló wà lógun stage so that uh, eh, dàpẹ́ abíọ́dún ó ní orí ọ̀fẹ́ ju àwọn tó kù lọ ṣùgbọ́n eh, bí mo ṣe wò ó dàpẹ́ abíọ́dún máa bí mo ṣe wò ó ṣùgbọ́n bí wọ́n ṣe tò nínú ìjọba ẹ̀mí ni mo sọ ẹ̀ pé yáyì ló ń bá gbàjọba lọ́wọ́ ẹ̀ yáyì ń parabọ̀ á di gómìnà ní ìpínlẹ̀ Ògùn bí lẹ́yìn tó bá ṣiṣẹ́ tó bá kò ní sẹ́nẹ́tì tó ti wọlé ẹ̀ báyìí. yáyì ló bá gbàjọba lọ́wọ́ ẹ̀ tọ́nà bá fi kú pa ọ́. yáyì. mo mm, ló wà ní lísìtì kejì pẹ̀lú ẹ̀. <laughs> a jẹ́ pé èyí tó wà tó wà nínú ẹ̀ yìí agbára tó ń gbé kaná yìí òun náà ló máa di gómìnà ní ìpínlẹ̀ Ògùn padà. ẹ ìyẹn Dàpọ̀ Abíọ́dún. Dàpọ̀ náà mo sọ pé Dàpọ̀ ló máa wọlé bọ̀ mi ò rí nǹkan kan tí Dàpọ̀ ṣe ṣùgbọ́n ní bá ṣe tó bá ṣe tó ẹ mọ̀ pé kínní ó dàbí ọtí <laughs> uh, máa ń sọ máa ń fọ́ nìṣẹ́ lómi ẹ̀rọ sàbọ̀ ìkan tó wà nínú àwọn èèyàn mọ̀ pé ìrìn àjò nǹkan tí yàn ọkọ àti tó wà nínú ìṣẹ̀lẹ̀ ni ó yàtọ̀ ọtí dàpọ̀ balẹ̀ parí ọdún mẹ́jọ ẹ̀ the highest next person kó ara ẹ ti dà wà láyé. ẹ sọ kí ni wọn bá nípa ìkólé ẹ̀kan hmm. ẹni bí wọ́n bá fẹ́ tán bá kọ̀ hmm. babájídé sanwó-olú náà ni yóò di gómìnà ní ìpínlẹ̀ Èkó àlèbàjá bí àmì là ló wà nù list mo ti sọ láti August last year nǹkan tí mò ń sọ yìí mo ti sọ ní last year bẹ́ẹ̀ni ó wà nù pé Gbajabiamila is the one that after Sanwó-Olú ló máa replace it. ẹ tiẹ̀ ní pé lẹ́yìn lẹ́yìn Tinubu kọ pé Yorùbá tí ọmọ Yorùbá táwọn èèyàn tún lè máa wò lójú eh, dáadáa eh, ẹ̀sọ́ngbà ẹ̀ pé Gbajabiamila Gbajabiamila ló bá àgbà ló máa take leadership lẹ́kọ̀ọ́ nílẹ̀ nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá mm. ẹ bọ́lá àwọn tí wọ́n máa wà ń gbà yẹn bọ́lá àwọn tí wọ́n máa wà ń gbà yẹn. ẹ eh, gbọ́n lẹ́yìn bọ̀ lọ́dún lásìkò because baba baba Ọbásanjọ́ ti take number one lẹ́ Yorùbá ni wọ́n ti take number one lẹ́ Yorùbá. rí rí ẹ ṣùgbọ́n ọmọ tó ń sọ lọ́wọ́ yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. the next person tó wà tó máa take. lẹ́yìn Tinubu. ẹ pé leadership náà ní ìdánwò. ó ní kíni. ó ní ìdánwò. ìdánwò. Hmm. ìdánwò máa ń wá kí o tó tẹ̀síwájú so that àti dá àwọn tó àwọn tá àwọn tí yẹ wọ́n ṣe àti dá wọn wò hmm. wọ́n lè àti dáwọn oníjọba ẹ̀mí sódà wọn lè padà mo kàn sọ̀rọ̀ lórí nàìjíríà generally ni o kàtúmọ̀ sọ. wọ́n ní may twenty nine yẹn